إله إلا الله وأشهد أن عباد الله اتقوا الله تعالى واعلموا أن توقف الجمعة والجماعات في مساجد الله من أشد الابتلاء وهو أشد من مرض كورونا وأنواع الأمراض فإن أحب البلاد إلى الله مساجدها قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم في بيوت عدن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالبدو والآصال رجال عباد الله احمدوا الله تعالى على فتح أبواب المساجد لنصلي الجمعات والجماعات واشكروا الله تعالى على نعمه الجزيلة وآلائه العظيمة الظاهرة والباطنة عباد الله واعلموا أن من سنن الله الكونية الابتلاء للمؤمنين وغير المؤمنين قال تعالى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم ولا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين عباد الله قال قال جل وعلا إنا خلقنا الإنسان من نطفة من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا وللبلاء أسباب إما أن تكون تمحيصا وامتحانا هذا في حق عباد الله المؤمنين وإما أن تكون غضب الرحمن وإقابا منه هذا في حق المفرطين أو الكافرين العاصين ونسأل الله جل وعلا أن يغفر لنا ذنوبنا ويستر عيوبنا ويجعلنا من أهله ومن المتقين في السر والعلانية

òun náà ní mọ́tí mọ̀nà ẹni tó bá wù ú ọlọ́run ọba sọ́nù à ń jẹ́rìí pé kò sọba tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí sìn lẹ́yìn ọlọ́run ọba òun náà ní ọba Allah anábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ìbádọ́lá ẹ̀yàn orísun ọlọ́run ẹjẹ́ lọ lé sálẹ́kùn bẹ̀rẹ̀ ọlọ́run ọba wa pẹ̀lú ọlọ́run ọba òní lẹ́yìn kó mọ́sálásí pẹ̀lú ọ̀kan nínú àwọn àdánwò ọlọ́run fi lé wa kó nínú mọ́ṣáláṣí ikú ẹgbàdé lọ ẹ̀lẹ̀ ronú mọ́ṣáláṣí táwí òun náà ni àyè tó dájú nínú gbogbo àyè tó wà lérí ilẹ̀ ọlọ́ anábíwá muhammad sallallahu alaihi wasallam anábí yóò yíwa wípé ahabul biladi illallah masajiduha àyè tẹ́yìn máa ń wà sínú ọlọ́run bá máa ń dùn sí ìyàn tẹ́yìn bá wà mẹ́ òun náà ni kí wọ́n ní fi ibo bá mọ́ pàṣẹ

ọlọ́run wọn mọ́kànlá kò jína wọn ìsá ilẹ̀ alẹ́ àbúdó ọlọ́run bá ní ẹ̀yàn mẹ́yàn yìí dáyín sí láyé lásán torí ẹ̀sìn mọ́ṣẹ́ dáyín tẹ́bá sì fẹ́ kú ẹ̀kú lérí ẹ̀sìn ìdí àti máa wá sí lọ ọlọ́run wọn léwa gómẹ̀ bọ́lọ̀n sí léwa gómẹ̀ yìí ìdáwà padà tọ́lọ́n dáwà padà sílé ọlọ́run yóò dákẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́mọ dúpẹ́ kọ̀rọ̀ kọ́mọ dúpẹ́ gbangba nítorí báwọn míì bọ́lọ̀n sí lé ọba tó wá dáwà padà sí mọ́sálásí pẹ̀lú àṣẹ ìjọba wa adúgbẹ́ fún ọlọ́run ọba náà lẹ́yìn àti dúgbẹ́ fún àwọn ìjọba wa tí wọ́n dáwà padà torí pé sọ́mọ́ náà jòkó lé lọ́dún mẹ́ta ilé náà lájòkó ọwọ́ bẹ̀lọ́n àtàwa àtàwọn tó ń darí wa kọ́lọ́mọ́sà darí gbogbo agbábìnrin ẹ máa yá mi ní ẹ̀sìn coronavirus èyí tó jẹ́ pé indẹ́rù bà wá kámọ́ bà kú corona gangan kí ń pààyàn ọlọ́run ní máa ń pààyàn torí a àwọn kan kú lásìkò coronavirus tó ní corona la wọn wà affected pẹ̀lú coronavirus wọ́n sì kú lásìkò corona tọ́lọ́pàá wọn ẹni tó pa wọn òun lọ́lọ́ ẹni tó sì kú pẹ̀lú coronavirus náà ọlọ́lọ́pàá òun náà bọ́lọ̀ bá lọ́hùn nípa yóò wò sàn yóò lálàáfíà pàtẹ́kù láhà ọlọ́wọ́n bá ilé jábẹ̀rù ẹ má kú nítorí pé ikú wọ́n máa rán ni ẹni wọ́n bá sì òun náà ọlọ́ni kúrò iná mọ́ta lẹ́ti tafí rúnà mínú fa iná wọn múlá kíkò ọlọ́wọ́ bá ní sẹ́yẹ̀ rí ikú tẹ̀ ń sáfún yẹn tẹ́ ma sáfún yẹn ẹmọ́ wùlẹ̀ sá fa iná wọn múlá kíkò bá ṣùkú bá ti tó fún rẹ̀ náà bá yìí tẹ́bá wà ọlọ́run náà wọn múlá kíkò bá ṣùkú bá ti tó fún rẹ̀ náà bá yìí tẹ́bá wà ọlọ́run bá láà káṣí lè túbá lọ́dọ̀ ọlọ́run ní gbangba tọ́lọ̀ ọba aláàlóhùn ọ̀fẹ́ kájìnà sí nítorí pé nígbà tó jẹ́ pé ní tọ́lọ̀ ń dá ní gbàwá rẹ̀ rúbáyì ọlọ́run ọba aláàfún rẹ̀ tó bá gbà wá mú tanná gbà wá lọ́wọ́ rẹ̀ ìbádọ́lá ẹ̀yà orísun ọlọ́run ọlọ́run àṣìbá náà ọlọ́run ọba ní àdáwò òde o yóò bá wọn gbàgbọ́ òdodo yóò bá wọn tí ó gbàgbọ́ ọlọ́run káwọn ìfọ́n nítorí pé wọ́n ti gbàgbọ́ wọ̀n láyé kanú láàfin ní dáwọn wò ọlọ́wọ̀n bá ní àdáwọn wò àwọn tó sáwájú wọn náà àdáwọn náà wò ilé ayé ilé àdáwò ni bádọ̀ bá wá dé ima an takuna asbabu ima an takuna tarhison wa imtihana li àwọn tó bá jẹ́ nílé láàrin àwọn aráàlú ọlọ́run ó kó àwọn náà papọ̀ máa jọ ìdánwò kò sẹ́ni tí e, e, ilé ayé rẹ̀ tí ò ti láyé ọ̀rẹ́jọba parọ́ àtẹnire àtẹnimú wọ́n ní tàbí bá kó ẹni eré papọ̀ máwọn ẹni mú ọlọ́run fẹ́ fi gbé àwọn ga nípò ní ó fẹ́ fi pẹ̀sẹ̀ wọn rẹ̀ àmọ́ tó bá jẹ́ pé iṣẹ́ ẹgbú ilẹ̀ yẹn ṣe dé tọ́lọ̀n fi bínú tọ́lọ̀n fi ní àà ẹgbójì yàbá yìí wọ́n ní eléyìí yóò máa jẹ́ ẹ̀san èrè iṣẹ́ tá a ṣe èrè ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ náà ọlájẹpọ̀ ajẹ́bọ̀ rẹ̀ òun náà ní kọ́lọ̀ ọba ọlọ́run iná kọlọ́kìnà ìsáná ní nọ́tífẹ̀tì àmúṣáàjì ọlọ́run bá ní àwa ọlọ́run èrè àwa ọlọ́run adọ́mìnà látara àtọ̀ omi tí ma ń tẹ́ra wọn jáde gbìgbì ọlọ́run bá ní adá wọn látara àtọ̀ àwa dà wọn sílé ayé ọlọ́run wá sọ ìdíbò ìdà wọn sílé ayé ó ní nọ́tífẹ̀tì yìí kálíbà dá wọn wò iná kọlọ́kìnà ìsáná ní nọ́tífẹ̀tì àmúṣáàjì ọlọ́run ládọ́mìnà sílé ayé látara àtọ̀ nọ́tífẹ̀tì yìí nítorí ẹ̀dá náà níbi ká ọwá ti kó nínú ìyá rẹ̀ báyìí tó ọgbọ́ sílé ayé ọgbọ́ sínú àdáwò nínú àdáwò lọ́wọ́ títí tó bí dasọ̀bọ̀ ọmọlẹ̀ tó ọ̀dá máa palẹ̀ máa rẹ̀ ó tán rẹ̀ ni nítorí ọlọ́wọ́ bá ní bóhun ṣe ṣe náà ọlọ́wọ́ bá láàwá bẹ̀ ọ́ pẹ̀lú agbára rẹ̀ máa nà sọlẹ̀ ìbálá ilẹ̀ bizam àdáwò wọ́n wọ́n máa rúfẹ́ àlùbádà wọ́n ní àdánwò ọlọ́run ní ká kú ilẹ̀ àbí sáwùfà àfi ká lè túbá lọ́dọ̀ ọlọ́run ẹjá túbá lọ́dọ̀ ọlọ́run ẹjá túbá lọ́dọ̀ ọlọ́run ẹnìkọ̀ọ̀kan wa ẹjá túbá kọ̀rọ̀ ìtọ́lọ̀ ni a máa ṣe ẹjá jìnà sí gbogbo tọ́lọ̀ ni a máa ṣe ẹjá múra sí ìdádọ́lá ẹ̀yà orísun ọlọ́run ọba wa ọlọ́run ọba ó ní wọlọ́pọ̀dé àtàlùmọ̀ ilẹ̀ ọmọ mi public ọlọ́run la gbá wọn mú bèlèbà àṣà pẹ̀lú òṣì gbogbo eré tàǹsákà sí yìí sìn gbogbo eré wàhálàdé wàhálàdé eré tàǹsákà sí nígbà tí wàhálàdé àti ìbànújẹ́ tó bá wa kìí sí léyìn tó pé ààrọ́ lọ́run sí dáadáa o nítorí owó dàrí náà ni o torí owó àìrówó náà òun náà láàfin pariwo pé ìlú ọ̀dá ìlú ọ̀dá ìlú ọ̀dá wàhálàdé wàhálàdé torí òṣì kìí sí pé torí pé ààrá ìsìn lọ́hùn ife àmàráyè lọ mọ́sálásì ariwo tàǹkà gọ́hùn ọlọ́run bá ní tí wọn bá ti gbọ́ ìtòkùn náà ni pé àwọn adáwọ̀ ìdìbàbà pẹ̀lú òsì wọ́dọ̀ rà àti pẹ̀lú àrùn àrùn àtòsí òun náà ni èdè tí ọmọ ìyẹn máa ń gbọ́ sí tiẹ̀ wọ́n bá ní ó tòsí yóò gbọ́ tẹ̀sọ̀ wọ́n bá ní bó ti wà yí ó kú pẹ̀lú ààrẹ tí ń ṣe ọyọ́ ààrẹ tí ń ṣe ọyọ́ fagú ọmọ ìyẹn tẹ̀sí àmọ́ tó bá ní ọlọ́run sọ báyìí ànídáhùn ẹwọ́ gbogbo táwọn sọmọ́jú táwọn sọmọ́mú táwọn sọmọ́ ẹni ìdá kìí ṣe káàkiri ọlọ́run bá pàṣẹ nù kọ́ránì àníṣe ilá mọ̀rọ̀hìmọ̀lá àbáwọn kọ̀ọ̀kan àmọ́ torí pé àbẹ̀rù ogún oyé àbẹ̀rù ìjọba kalúgbẹ̀rẹ̀ ẹlòmí ìsìn gbogbo àwọn ojúṣe rẹ̀ nulé ọdọ̀sẹ̀ mọ́ ni nígbà tó lọ́n dá padà sínú lé ẹlòmí ibi àwọn ọmọ rẹ̀ ya dáadáa dé kámọ́ sọ̀sán yókù nígbà ọ̀darí dé lọ́sẹ̀ mọ́ yọ́sẹ̀ wá ṣàtúnṣe ẹlòmí ìsìn ní ìsìn gbọ́dọ̀ gbogbo síbi táwọn lè wọ̀ kò síbi táwọn lè lọ kò síbi táwọn lè ṣe ìgbà ka lọ́wọ́ kò yọ́sẹ̀ wá mọ̀ wọn rẹ̀ wọ́n jọ lọ gbogbo àwọn onímẹ́rẹ́kù gbogbo wọn kálukú wọn náà mọ̀ tó pọ̀ làwọn wá dàbẹ̀ nítorí gbogbo tí ó ṣẹlẹ̀ yìí wọ́n sọ fún wa ikú yọ́ ṣẹlẹ̀ ní 2012 gbogbo ẹ má bọ̀ wá alẹ́gbẹ́ fọ́jú ẹ má bọ̀ wá arọ́ dìde àwọn pásítọ̀ ń ṣe àwọn àfáà náà ń ṣe ẹ má bọ̀ wá ẹgbẹ́ òbí ma gbogbo wọn pátá wọn ní agbára kan tí wọ́n lè fi fún wa ní oògùn coronavirus ó jẹ́ kí gbogbo wa ká mọ̀ pé ọ̀dọ̀ Ọlọ́run là á dájú kọ má dájú kọ àfáà má dájú kọ pásítọ̀ wà mọ́ ológun ọ̀dọ̀ Ọlọ́run aláàkọ́ dáyé tí ń darí ayé ọ̀nà àmì kọ́ dájú rẹ̀ bọ̀ kọmọ wá bẹ̀ẹ́ kọmọ pè lérí gbogbo tó bá fẹ́ ìbádọ́lá ọlọ́wọ́bá Allah subhanahu wa ta'ala nípa wọ́n láti náà lọ kọ̀rọ̀ orí ká padà tó dọ̀wọ̀n ọlọ́run kọ́lọ́ mọ́sà jáde padà bẹ́ẹ̀ ọlọ́wọ́bá ni wa ma kana li nafsin an tamuta illa bi idhnillah kitaban mu'ajjala ọlọ́wọ́bá ni ẹ̀ẹ́lẹ́kú ẹ̀ẹ́lẹ́kú ọlọ́run lẹ́mí kan ò ní bọ́ àbí

àwọn abógibọ̀ pẹ̀ ní China ọ̀dọ̀ wọn ni abúrú ti dìbè àwọn tí wọ́n máa bógibọ̀ pẹ̀ fún òbílẹ̀ fọ́lọ̀ nígbà tí wọ́n dé fúnra náà wọ́n sọ pé ẹ bá wa pẹ́ nìkan tó wà lókè tẹ́ mọ́ ń pè ní kọ́sàánú wa lẹ́yìn náà làwọn olómìnira àwọn náà gbà lọ́wọ́ wọn àdánwò yìí wá di tó ti wá di general problem global problem gbogbo àgbáláyé kò sí ìlú kan kẹ́ẹ̀mọ̀ wò lórí títì báyìí àbẹ́mọ̀ wò lórí fóònù báyìí tí wọ́n ní sọ̀kan mọ́nu ní gbogbo àgbáláyé Israeli wọ́n ti ya gàdágó àwọn náà wọ́n sọ̀kan mọ́nù ọlọ́mọsọ ìsànù wa gbogbo àwọn eh, Amẹ́ríkà àwọn eh, ará Europe gbogbo pátápátá wọ́n sọ̀kan mọ́nù àwọn lárúbáwá wọ́n sọ̀kan mọ́nù ọlọ́mọba aláàjú yóò wáyé pé bóun bá fẹ́ fàdánwò kan gbogbo ayé tẹ́nìkan ò ní bọ́m̀bẹ̀ òun lágbára rẹ̀ gbogbo àwọn táà máa àwọn tá àmọ́ lọ́dẹ̀ bá nígbàtàdà òbádé tí wọ́n ma parọ́ pé ẹ máa bọ̀ kankan bẹ́ o tẹ́bá ti gun pléèdì tẹ́ wá áàfún inú ogun rẹ̀ àwọn náà so gan ọwá sí ìtàdé sálọ táàbílé lálàáfíà àpọ̀dọ̀ ọlọ́run nìkan anábì Ibrahim alayhi salatu wasalam oníbàyìdà mọ̀lítù ọwọ́ yìí sí ni onítọ́bá rẹ̀ mi ọlọ́run Allah lèmi máa lọ dèébá o yóò sì fún mi ní ìwòsàn kọ́lọ́mọ́sà ìfọwọ́ náà ní ìwòsàn ọlọ́run wá kàn níbi àrùn nú àtàrùn ta àtàrùn ọkàn nínú àwọn àtìbábò rọ́fẹ̀ ìlúbàlá bádẹ̀wọ̀ bá ti wá dé báyìí àwọn nǹkan tí ọlọ́run bá máa ń wò mọ́ ìyàlá àti èyí tọ́lọ́run fi máa ń sí àdánwò kò lè rí àwọn èèyàn torí bẹ́ẹ̀ mọ́jà tara wa ọ̀pọ̀lọpọ̀ tálíkà ti tálíkà sí ọ̀pọ̀lọpọ̀ tálíkà jẹ́ ọ̀jẹ́ gbèsè orí tó ń gbèsè ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ẹlòmíì ti jòkúlẹ̀ tí ò ní dìde máa fi tọ́lọ́ bá fẹ́ ilé iṣẹ́ ẹlòmíì ti parun skú ẹlòmíì ti tú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ti wáyà yàkuyà sí sáàrin ìlú nígbà òwúrí kan sí owó tó bá jílẹ̀ lèṣù máa ń bẹ̀ṣẹ́ ọlọ́lẹ́gẹ́ ọlọ́sù ọlọ́bíṣẹ́ nígbódélẹ̀ yìí jama bẹ́ẹ̀ bá nìkan òjé ìtàwá ni bẹ́ẹ̀ bá nìkan òṣẹlẹ̀ mẹ́wàá ṣẹlẹ̀ àmọ́ ọlọ́dún mẹ́wàá ọlọ́dún lọ ọwá bẹ̀lọ́n ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọ fi ìṣẹ̀lẹ̀ yìí wọ́n jọ jẹ́ ìlàpá abú nínú fámílì ẹnìkọ̀ọ̀kan wa wọ́n jọ jẹ́ ìlàpá abú nínú iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa àlàájìlá kàtúbá láti pọ̀ lẹ́ni tó mọ̀sí àṣìkẹ̀kẹ̀ fúrù láà ọlọ́ọ̀bá wọ́n máa káàna lè yọ àzíbá hùn wọn àǹtà fi hìm ọlọ́ọ̀bá ní èmi ò ní fi àjẹ wọn tí wọ́n Muhammad bá ń bẹ láàrin wọn sallallahu alaihi wasallam wọ́n máa káàna láhù wọn àzíbá hùn wọ́n wọ́n yẹ ṣẹ̀kẹ̀fẹ̀rù ìyìn sì ní fi àjẹ wọn lókè ìgbà tí wọ́n bá ń ṣe àṣìkẹ̀kẹ̀ fúrù láà tí wọ́n bá ń ṣe àṣìkẹ̀kẹ̀ fúrù láà tí wọ́n bá ń túbá nígbà tí bàbá wọn ṣe tí wọ́n ṣe àṣìkẹ̀kẹ̀ fúrù láà ọlọ́ọ̀bá ní ìníbi àjẹ wọn ọlọ́run tí wọ́n máa nábì kó láàrin wa àlébì kò sí láàrin wọn mọ́ ọwọ́ lọ sàárè anátọ́nà owó mọ́ wọn lánìí ẹlẹ́ẹ̀kejì tó kù táà gbọ́dọ̀ sílẹ̀ òun náà ni kápọ̀ ní ẹni tí ọmọ sí aspect fúrúlá lérí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àtàwọn ẹ̀ṣẹ̀ ńlá lẹ́yìn náà kẹfìlá tó sọ̀dà pa kájí sàárà ọ̀pọ̀ kájí sàárà ọ̀pọ̀ ẹ̀jí sàárà ọ̀pọ̀ gbogbo ẹ̀jí bá ń ṣe sàárà bá dẹ̀wò bá dẹ̀lù ọlọ́run sì jẹun owó èlé òun náà ní gbogbo àwọn ìjọba ní wọ́n yára wọn láti wọ́n wàhálà yìí fẹ́ràn ni o gbogbo aráàlú náà èyí táà ń ara wa lé mọ̀ àwọn tó bá ti lówó téńté báyìí yóò mọ̀ owó lóṣù tó wọn kó bá látara kó wọn yá lówó èlé ọba ti yáyàn lówó èlé àkóbá ti dé ìgbìnà ọlọ́dún sọ̀kan láti sọ́mà ẹni tí ó yáyàn lówó yóò fèrí ko bọ́ọ̀bá wá lè yáyàn lówó ẹjọ́ máa sọ̀wọ̀ ẹjọ́ máa pín èrè rẹ̀ ẹjọ́ máa pín ìjọ́tẹ̀bá tí ọba sí èrè ẹjọ́ pín kò sí kò sí náà nǹkan kan náà lẹ́pẹ́hùn gbogbo àwọn irọ́ oríṣiríṣi tí wọ́n gbédé táàfin sẹ̀ ní ìlọ́fà wàhálà ọ̀nà jìbìtì ìlọ́fà fìtínà kòrónà yìí sí ó dídó owó fọ́pọ̀lọpọ̀ ẹlòmíì àwọn tó sọ́dọ̀ owó àwọn tó sọ́dọ̀ ọ̀nà tó wọ́n fi jẹ tí wọ́n bẹ́lọ̀ ń kọ́lọ̀ ń ká kó mọ̀ ìbádọ́lá ẹ̀yẹn rúṣin ọlọ́run bá wa ẹ̀dá kùtù rúṣin ọlọ́run bá wa ẹjẹ́ mọ̀ sí sàárà iná sọ̀dàkátà alẹ́bí ní sàárà títí tú gádàbà rọ́b yìí máa ń pa iná ìbínú ọlọ́run bọ́lọ̀ bá fẹ́ bínú lẹ́yìn bá ti sàárà ọlọ́run sì ní bínú sí ìyàmá kọlọ́n kọwọlá agbára rẹ̀ kọlọ́n mọ́jà rí ìbínú ọlọ́run bá wa àwọn tá a bá ní ẹ̀dá kun ẹjẹ́ mọ̀ mọ̀ àwọn tí ò ní àwọn tọ́lọ́ tó bá ti ń sókè tó sókè tó lọ tó sókè lọ kí ni wọ́n náà ń ṣe wọ́n náà ń gòkè ẹni wá fàyàn lókè bẹ́ẹ̀ni tí fàṣẹ ń lòun náà ń gòkè lọ àwọn olókù lérí ilẹ̀ ọlọ́run ní wàhálà dé lẹ́yìn náà ká bẹ̀rù ọlọ́run ọba ọmọ yẹn tẹ́kí láì já lọ́wọ́ makaraja ká sá fún àwọn ìwọ ọlọ́run ọlọ́run tẹ bẹ̀rù mi ní fún yín lábàáyọ wàhálà ti dé ọ̀rẹ́ ìbẹ̀rù ọlọ́run ló kù báyìí ká lè fi bọ́ kó bẹ̀ ẹgbẹ́ mi yá dáa fún nígbà kòrónà dé ìyájẹ kíkàtílà rẹ̀ ní kí o níṣẹ́ lásìkò kòrónà lọ́mọ̀ pé ọ́dá kéyàn níṣẹ́ ẹni tó níṣẹ́ gan ọdún náwó tán kájọ kankan ká lè kú ò gbogbo a máa sògùn ká máa tàn kan lé lọ́wọ́ wọ́n sí gbẹ́dẹ́ sí wa lá wọ́n sí nǹkan síyàn lérí ẹgbà kìíní yọ̀dà fún ìṣẹ́ jẹ́ ẹ̀ṣẹ́ lò ó irọ́ ni ó wàláhì tàbí ni nìkan tí ń tí fún lẹ́yìn náà kájínà kó bí azina anábì ní tẹ́ẹ̀bá tó ń sèsì náà àwọn àrùn káàrùn wọ́n máa dé wà lọ máa bá yín kọlọmọ́sà sọ́ni kọ̀ọ̀kan wọ́n bẹ̀ kájínà sí azina gbogbo ní sèsì náà kó lè sọ́fẹ̀ nínú tó fa àrùn káàrùn yìí sìnà jẹ́ kan bẹ̀ nítorí pé anábì ní tẹ́ẹ̀bá tó ń sèsì náà bí sìnà bá ti gbajúmọ̀ àwọn àrùn táwọn bàbá yín gbókò ẹ̀rí ìní ọlọ́run sọ̀kalẹ̀ láti sọ́mà ọlọ́mọ́sà sọ wọn bí aburú bẹ́ẹ̀ lẹ́yìn náà àwọn tí wọ́n ń pààyàn apààyàn jáyé àwọn apààyàn jáyé pọ̀ lórí ilẹ̀ ọlọ́run tí wọ́n ń gbẹ̀mí ń gbẹ̀mí ẹlẹ́mìí ni wọ́n wá yẹn sí gbàtẹ́bà ti ẹwà fi tajú kan ẹ̀ẹ̀ni rí má wọ́n ló mí wọ́n ní bàbá kan bẹ̀ ní láàrin èkó mẹ́rin láìpẹ́ wọ́n ní bàbá yẹn yẹ́ kàn mọ́ pé àwọn òṣìṣẹ́ bí plumber electrician bí àwọn painter ìpè àwọn òṣìṣẹ́ kan ó sì ní sọ́pẹ̀ ìwé kan nínú ilé ẹ̀ wọ́n tó wọ́n bá ti wọlé yóò gbogbo tó sàn ní lọ́wọ́ pé tọ̀ ọya nǹkan a ní kọ́kọ́dà lọ́wọ́ tó kọ́kọ́ tíṣàn tó gbélé lọ́wọ́ tán wọ́n bá káwọ́ rẹ̀ sókè wọ́n bá jù sínú sókè yọ́n sì máa ń ṣe lójoojúmọ́ ṣùgbọ́n òfin jẹ ayé ní jẹun lọ́ba dọwọ́ alẹ́ wọ́n sọ wá fà jáde wọ́n sọ wá fún ẹsẹ̀ lọ́tọ̀ èdè lọ́tọ̀ abẹ́ lọ́tọ̀ àwọn tí wàá rà wọ́n sì máa dé jagun márùn àbọ̀ ọmọ ara pàtó bí yẹn láàrin èkó nípa èsè nínú gbòó arákùnrin kan lọ́wọ́ sọ fún ìyàwó rẹ̀ pé tó lágbájá pé òun ọlọ́fẹ́ bẹ̀ ń sẹ́ ó sì fàbílẹ̀sì fún ìyàwó kò rí ọkọ mọ́ náà lọ bẹ̀rẹ̀ bá lóun orí olóhun pé lóòótọ́ àmọ́ kòkòrò àdébí ìyàwó rẹ̀ sọ pé ibi lóhun bọ̀ ní ọmọ wọn káàkiri ibi wọ́n ti ń wá wọ́n bá rí ibi wọ́n ti fi aṣọ rẹ̀ hábì kan aṣọ rẹ̀ ìyá aṣọ tó wọ̀ kú lé nígbà wọn mú dáadáa oníkan tó ń jẹ́jẹ́ onínú sọ́kàwé lọ́wọ́ inú sọ́kàwé lọ́wọ́ báwọn yẹn ń ṣe láyé tọ́lọ́ ọlọ́mọ ṣíwá lórí ikú jama ẹ̀yọ́ máa ya ẹjá tó bá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sàfúrújì fẹ́ ní kọ̀ọ̀kan wa أستغفر الله إنه هو الغفور الرحيم اللهم يسر أمورنا اللهم اكد ديوننا اسم مرضانا ومرضى المسلمين ارفع عنا الوباها والبلاها يا رب العالمين يا ذا الجلال والإكرام اللهم ارفع عنا الوباء والبلاها يا أرحم الراحمين اللهم ارفع عنا الوباء والبلاء يا رب العالمين اللهم ارفع عنا الوباء والبلاء يا خير الرازقين اللهم اغفر لنا ذنوبنا واستر عيوبنا وقد ديوننا واشف مرضانا ومرضى المسلمين وارحم موتانا وموتى المسلمين أعيدنا إلى مساجدنا ومدارسنا وتقبل منا أعمالنا اللهم رحم مواتنا اللهم اغفر لحينا وأمواتنا يا رب العالمين اللهم فك أسر المجاهدين في كل مكان اللهم فك أسر المجاهدين في كل مكان يا رب العالمين يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم يسر أمور المسلمين في كل مكان اللهم اللهم يسر أمور المسلمين في كل مكان اللهم اهدي شبابنا وشباتنا ورجالنا ونساءنا وأطفالنا وأولادنا وبنينا برحمتك يا أرحم